ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا قلت الله وبا ما تيوشي ìpàdé wa ní rọrùn lọ́rùn tí máa bá kíkà Riyadus Salihin lẹ́tìmáàmì Yahya Sharafuddin An-Nawawi rahimahullah nínú báàbù tí a wà nínú tírà náà òun náà ni báàbù ànàṣíhà ànàṣíhà níbi tí abadé òun náà ni hadithi ibn Mas'ud òun ni akàparí nípa pé anabi sallallahu alayhi wa sallam ó ń kí àwọn àyà oníṣiríṣi nínú alukur'an ó sì lè ṣàlàyé pé kódà kí èèyàn máa wo. ènìyàn ní ṣe ìbàjẹ́ kí wọ́n máa ṣàlàyé gbogbo ètò ìṣèlú ọ̀dà níbi tí a ti wá bẹ̀rẹ̀ lónìí òun náà ni arabi aisha òun náà ni hadith tó kányìn níbi báàbù tí à ń kà lọ́wọ́ náà. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى الرابع عشر لا لا هذا اللفظ هذا اللفظ ابي داوود واللفظ الترمذي ولفظ هذا لفظ أبي داود ولفظ الترمذي قال رسول الله صلى الله عليه وسلم لما وقعت بنو إسرائيل في المعاصي نهتهم علماؤهم فلم ينتهوا فجالسوهم في مجالسهم وواكلوهم وشاركوهم فضرب الله فروى الرجل وبعضهم ببعض ولعنهم على لسان داوود وعيسى بن مريم وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون فجاء رسول الله صلى الله عليه وسلم وكان متبعا فقال لا والذي نفسي بيدي حتى تعقبوهم على الحق أقوى قلهم فاعقروهم أي فاعتقوهم ولتحبسنهم أي لتحبسنهم الرابع عشر عن أبي بكر الصديق رضي الله عنه قال يا أيها الناس إنكم تقرؤون هذه الآية يا أيها الذين آمنوا أنفسكم لا يضركم من ضل إذا هديتم وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقاب منه رواه أبو داود والترمذي والنسائي بأسانيد صحيحة الإمام النووي رحمه الله ìgbà tí wọ́n parí hadithi tí wọ́n jẹ́ hadithi ibn Mas'ud tẹ́lẹ̀ nàbí sallallahu alaihi wasallam ọ sọ pé àkọ́kọ́ tí ó kó ìparun àti àbùkù bá àwọn Banu Isra'il òun náà ni pé wọn kì í kọ ìbàjẹ́ fúnra wọn tábàárí ẹni tí ń ṣe ìbàjẹ́ wọ́n máa bá jòkó wọ́n jọ máa jẹ wọ́n jọ máa mu. sheikh wa ní ìgbà tí wọ́n parí hadith yìí tán wọ́n ní hadha lafsu abi da'ud wọ́n ní báwọn ṣe mú wá nínú tírà yìí òun ni bí abi da'ud ó ṣe gbà wá nínú sunan rẹ̀ wàlá Tirmidhi bí ìmáàmù Tirmidhi múnà ṣe gbà wá nínú. قال رسول الله صلى الله عليه وسلم هنا النبي صلى الله عليه وسلم سقين لما وقعت بنو إسرائيل في المعاشي wọ́n nígbà tí àwọn bànú Israel wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ọlọ́run nàhátì ohun ìrìlẹ̀mẹ́ ohun àwọn àfa àwọn wọ́n dìde wọ́n kọ̀ fún wọn pé wọ́n ṣe bàjẹ́ máa wọ́n lẹ́nu yàtọ̀ wọ́n wọn jáwọ́ omi ìfojúṣe ẹtọ́ bá jẹ́ àfa òun náà ni kúndú ní àyè àfa kí afọ ọmọ lè bọ́ sí àyè olóṣèlú òṣèlú tí kò kí ń ṣe òṣèlú ẹ̀sìn àfa wọn padà sẹ̀sìn ni àpò odò nípò àfa káwọn tí ń ṣe òṣèlú káwọn ló ní ṣèlú ìlú olóṣèlú kẹ́ni tí ń ṣe ayé gbogbo nílùú ẹni tí ń ṣe ayé. <clears throat> kí afa kóranjú máa òṣèlú àbí kóranjú máa yé yóò padà kú ní afa yóò di nǹkan mìíràn àwọn afa àwọn bàánú Isra'il wọ́n dúró ipe ìtẹ̀síyí ọ̀dà wọ́n máa ń kìlọ̀ fún wa gbàtọ́ rí pé àwọn táwọn ń sọ fún ọ̀gbọ́ fàjálẹ̀sù òǹfi mẹjálẹ̀ kòyè wọn náà bá wò pé tọ̀ akúnisọ tiwa náà ẹ̀ gbọ́ ni àwọn náà bá lọ lóyún dòkú tí wọ́n níbi ìbàjẹ́ òun wàwá kẹlú òun wàbí wáyà tì wà á kẹlú òun wọ́n bá wọn jẹ wàṣàrọ̀ búhùn wọ́n bá wọn mu wọ́n jọ ń ṣe papọ̀ àwọn àjọ di àwọn <clears throat> àjọ di oníbàjẹ́ àmọ́ wọ́n ti kọ́kọ́ sọ fún wọn níbẹ̀rẹ̀ o gbàtọ́ rí pé wọn ò gbọ́ lànà bá rí pé à wọ́n tá a sọ fún òkúkú gbọ́ àwọn náà á dàpọ̀ mọ́ wọn nù. فضرب الله قلوب بعض ببعض ọlọ́ni àdánwò tí mo kọ́kọ́ bá wọn ni pé mo wá kọ ojú ara wọn síra wọn ìkórira wa bẹ̀rẹ̀ láàrin ara wọn ọ̀tẹ̀ níbi tí wọ́n ń jòkó láti jọ ń jẹun náà ni ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀sìn tó lọ náà máa ń ṣẹlẹ̀ gbogbo ibi tí wọ́n bá ti jòkó ní ìjòkó ìṣẹ́lọ́run tí èsì tọ́lọ́run ẹ̀ máa rí ọ̀tẹ̀ ni wọ́n máa jì láàrin ara wọn tàṣẹ́rù ń jẹ̀mí ànúwàkùnrin ń ṣàtà èèyàn mọ̀ rò pé wọ́n ti papọ̀ ni bẹ́ẹ̀ sì ni ẹ̀mí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní dáríkà bí anáwọn kọ́wọ́ láì kọ̀wọ́ ẹni pé wọn ọ̀pọ̀ nǹkan kan yé ọlọ́ni tó nǹkan ṣe fún wọn nù lẹ́yìn ìgbà yẹn ni pé wàhálà ana ohun alẹ́lẹ́ sani dààkù làánà ọlọ́run fẹ́ tẹ̀wá ṣẹlẹ̀ sí wọn látẹnu ànábì dààkù ó ṣe ìpèlè wọn wà Ìsá ibn Maryam Ìsá náà ṣe ìpèlè wọn dáríkà bí wọn àṣọ kí ló fà ní pé wọ́n ṣe lọ́hùn ọ̀gáàánú ya ìtẹ́jú wọn kọjá àlà wọ́n pa àwọn tí ń ṣàbúrú tì wọn ni kéèyàn kó wá sí jáde kọ́ wá ní à gbàtà wọn dáa tó báwọn yẹn tó wọn gbọ́ tọ̀ ájọ máa ṣe náà ni ájọ máa ṣèbàjẹ́ àà àáfà kìí dún ní dùn pé ájọ máa ṣèbàjẹ́ anabi sallallahu alaihi wasallam kúnilá tẹkúnù ìmá à ẹtọ́ bá jáde sunna kìí dúró pé tọ̀ bàtẹ́mi náà sọ fún yóò ayò máa ṣèbàjẹ́ lọ. anábì ní látẹ̀kúnú ìmọ̀ à anábì ní ẹ máa jẹ́ ẹni tí ó máa kún àwọn èèyàn ìmọ̀ à anábì ní ẹ máa jẹ́ bẹ́ẹ̀ qila ya Rasulallah wa mal ìmọ̀ à wọ́n bí anábì wọ́n ní kí ni túmọ̀ ìmọ̀ à ó mì pé gbólóhùn tuntun ni anábì yìí yọ sí àwọn sọ̀hábà wọn ní ìmọ̀ ah, à kí ni ń jẹ́ bẹ́ẹ̀ anabi ní aladina idà ahsana naasu ahsanu ẹni jẹ́ ìmá àyàn tó ṣe pé tó bá rí páwọn èèyàn ń ṣe dáadáa ẹ sì rí òun náà máa ṣe dáadáa wa idà asáù asáù táwọn èèyàn bá ń ṣaburú ẹ sì ráwọn náà náà máa ṣe aburú pẹ̀lú àwọn èèyàn anabi ní irú àwọn ènìyàn ìmá àná anabi wá ní àmọ́ o walakin istaqimu wa watti'u anfusakum anabi ni ẹ fi ẹsẹ̀ ara yín ẹ fi rìn lẹ̀ ẹ dúró dédé ẹ má fi sọ́tún fi sósì bí tó dodo bá wà òun ni kẹ́ ẹ máa tẹ̀lé bí tó rí bá wà òun ni kẹ́ ẹ máa lọ àmọ́ pé ẹ̀wúrọ̀ àwùjọ tàwa wà gbogbo ẹ ti dàrú gbogbo ẹ ti dàrú àbí káwọn náà dàrú pọ̀ sallallahu alaihi wasallam ní káwọn bá wọn ṣe anabi ni tí ó bí ọlọ́run ọba nú nípa àbànú Israel òun eléyìí. فجلس رسول الله صلى الله عليه وسلم wọ́n jọ́ta anabi ń sọ̀rọ̀ yìí anabi jòkó wàkánà anabi dìde jòkó làtó fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wàkánà mọ̀tẹ́kì àyìn ó sì ti kọ́kọ́ lọ́gbọ̀kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrọ̀gbọ̀kú ní bẹ̀rẹ̀ ń kára anabi dìde ó ẹwúrọ́ àlàyé ọ̀rọ̀ yìí nìsín ẹni pé àdìsí ti parí ọ̀rọ̀ ti ń lọ lọ́tọ̀ ìdìde ń àti ìjókòó ń kò ní nǹkan kan ṣe lára ọ̀rọ̀ tánàbí sọ àmọ́ káfílẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yìí bí ànábì ṣe gbà sọ ìṣesí tó wà náà ni eléyìí kan ṣe lásán irú ẹ̀ náà ni kẹ́lómi ò ní Umar ìgbà ànábì sallallahu alaihi wasallam tánàbí ń sọ̀rọ̀ sọ̀rọ̀ bínú pé ẹ máa bẹ̀rẹ̀ kó tó bá wù yín máa bẹ̀rẹ̀ tó bá wù yín wọ́n ní wà bára kí àwọn wà kọ́ọ̀lù tó máa rò fi ẹkọ rẹ̀ lélẹ̀ ó wá ń sọ̀rọ̀ sọtẹ́ni wọ́n fi sọ ni pé ọbẹ̀ ká mọ ìṣe títí Umar wà kì í ṣe pé ń bẹ anabi sọ̀rọ̀ irú ẹ̀ náà anabi wa ni fakọ́l anabi wa ni láà wàlláhi nafsi bi yadihi anabi ni òun fi ọlọ́run bá búra hatta ta'tiruhum alala hakki hatoran anabi ni àbíkẹ́ máa kún àwọn èèyàn lórí òdodo ní ìkúnlápá gan tẹ́bàtì náà tó ń ṣèlú lókè náà tẹ̀lé mọ́ kẹwàá pẹ̀lú wọn qawluhu mọ́mù náà wá ní tàtìrúhùn ay tàtìfúhùn àtọ̀fà àtìfún yìí kẹ́yìn náà kẹ́ kún wa ó tún wà látàkùsọ̀rọ̀nàhù ay látàkùsọ̀nàhù yẹni pé kẹ́yìn máa gbá wọn lọ́wọ́ mú yẹni pé níbi hadith ta kàlẹ́ jẹ́ ìjọ àwọn kẹ́lìmọ̀ tó wà ń bẹ̀ ní alimami Nawawi ni wọ́n ń ṣe àlàyé yìí. èyí tó tó kà tó jẹ́ pé òun náà ni hadith tó kàn yìí ní ọba mú yìí. òun náà ni abubakar siddiq radiyallahu anhu ṣípé òun náà ni al-khalifatul awwal khalifa alákọ̀ọ́kọ́ qal ó sọ pé ya ayyuhan nas ẹ̀yin ènìyàn innakum lataqra'una hadhihi al-ayata ẹ̀ máa ń ka àyà yìí kìlá àyà náà. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم ó ní ẹ̀ma nǹka ayà yìí Suratul Maida kọ́lọ̀ ní mo pè yín nígbà kú òdodo alaykum anfusakum ẹ mójútẹ́lẹ̀ ara yín o ẹ kíyèsíra yín kó ń kálukó mójútó ọ̀rọ̀ ara rẹ̀ la yadurrukum ẹ má jẹ́ kó kó nira bá yín mandọ́là ẹni tó ti jùnù ìdá àtàdá ètò nígbà tẹ́yìn bá wà lójú mọ̀nà tẹ́yìn ti mọ̀nà tán ẹ má jẹ́ kẹ́ni tí ń ṣaburú sí i lọ́nà má. wọ́n ní wà inni sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam. olóhùn wa gbọ́ tánàbí sọ báyìí yaqul tó sọ pé inna an-nas dájúdájú ènìyàn idha ra'aw zalima. ṣẹ́rí ayàtà kàtẹ́yìn àwọn èèyàn ń kà àmọ́ wọ́n ń sì lò wọ́n ń sì gbọ́yé ẹni kí gbàtàn bá fẹ́ túmọ̀ rẹ̀ fún wa ní sáwọn bá ti rẹ ní ta burú àwọn ò ní sọ fún un àwọn ọ̀rọ̀ apáti àwọn ọ̀rọ̀ àjìnà sí i. tẹ́lá bẹ́rẹ̀ kí ló dé wọ́n ní ẹ̀rọ ayé àkùrán ni wọ́n ní yáyọ lẹ́dẹ́ na amanu alaykum anfusakum ẹ̀ mú tóra yín la yadurrukum man dalla idha tadaytum ẹni tó bá ti sọnù ẹ má tó kó anùbẹ́yìn ẹ má kó báyìí fún àjìnà tẹ́lá bẹ́rẹ̀ àwọn bá kiri wọn sọ fún wọn pé ẹ̀ ń ti àyà yìí gbọ́yé o ẹ̀yin èèyàn ẹ̀ ń sì gbọ́yé iná ni kí wọn kàn mú àyà alukur'an kí wọn máa kà á sẹgbọndán kí wọn máa mọ àlàyé tánàbí ṣe fáwọn sọ̀hábà lórí àyà yìí yọ sọnù yọ sọnù òun bí kéèyàn wọnú kuraani straight kò sì mọ túmọ̀ rẹ̀ straight yọ sọnù straight. kó wọnú àdìsí ànábì straight kó má wo àgbóyà sọ ábà lérí rẹ̀ èyàn sọnù kí ni straight náà ni ọ̀rọ̀ tó clear lọ̀rọ̀ yìí ayé ayé làwọn èèyàn sì gbọ́yé tó bá ti ní ó ní ah, a ní sọ fún un Abubakar wa ń sọ pé ó ní alaihi ó lè mi gbọ́ o tánàbí ní ẹ̀yìn ìdárọ̀ àwọn zaliman táwọn èèyàn bá rí alábòsí kan fọlámíyá gbogbo àìlà ayẹyẹ yìí tí wọn gbá lọ́wọ́ mú kí wọ́n ṣàbúrú mọ́ ulaika awṣaka awṣaka ó ní ó súnmọ́ an ya'ummahumullahu bi'adhabin minhu kíyà ó so Abubakar ó fi hadithi yìí ó fi rán wọn létí ìtumọ̀ ayé àyẹn gangan òun ni kéṣe pé kẹ́ ẹ pọ́ńtọ̀ òun ti náà ń sọ òun ni pé ẹ má jẹ kó ṣe pé aburú rẹ̀ ti ń ṣe ní wàá mú yín jìnnà tí ó padà wá kó wàhálà bá yín òun ni pé ẹ má jìnnà sálá burú ẹ bá pa á sí pé tọ̀ ńlọ́mọ níjọ́ tó bá padà fọ wàhálà dé tí wàhálà bá dé yọ kárí gbogbo ẹ̀yin náà ni tó báyìí ni alimami Nawawi rahimahullah ni wọ́n fi parí báàbù tí à ń bá lọ. àwọn kankan kan wọn bẹ tí àwọn afáàmù ń ṣe lálàyé tó yẹ kí gbogbo wọn la gbọ́dọ̀ máa kíyèsí ní àwùjọ tí a bá fẹ́ kọ ìbàjẹ́ àwọn kankan bẹ tó ṣe pé ń jẹ́ máa ń di sọ́ọ̀pù yẹn wọn máa ń pè ní àwọn al-awa'ik al-awa'ik alladhi tahulu duna qiyam bil amri bil ma'ruf wan nahyi anil munkar àwọn nǹkan kan tí máa ń jẹ́ bí ìṣòro tó kó òun ní máa ń ní ó dúró tì yàn báyìí ní òun lè jẹ́ kí yàn ó ṣe tó yẹ kí yàn ó ṣe nípa ìpàṣẹ dáadáa àbí ìkọ̀ ìbàjẹ́ àwọn ni pé kí yàn kọ́ máa wọ pé ẹni yìí kò ní gbọ́ ẹni tí ń sọ fún yìí kò lè gbọ́ kò ní gbọ́ ẹni tí ń sọ fún yìí kò ní lè sùn mi anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ pé wá pé eléyìí ara ìṣòro tó ṣe pé ìmọ̀ ń dìyàn lọ́wọ́ láti ṣe dáadáa ni bóyá dìyàn fi wo ni pé èèyàn ń wo ọ̀làjú rẹ̀ tàbí yẹn lè bọ́ wọ̀làjú ẹ̀ lómi pé ee eh, eh, báyìí lè ṣe lajú tó yẹ ah, àbí kí wọ́n pa wọ́n sì pẹ̀lú aburú wọn yìí kí wọ́n bá so àbí kí wọ́n mọ gbé yẹn ṣe pẹ́ tó nídìí aburú yìí pé ah, àwọn eléyìí iti pẹ́ nídìí aburú ẹja tí ti jẹ́ aburú rẹ̀ ti pọ̀ ti pẹ́ ju ń ṣe kí wọ́n pàtì ṣẹ́rí irú nǹkan ara tí máa ṣe kí ni tí máa ń dá ìṣòro lẹ̀ fún yẹn àbí kí wọ́n pé mo mi yẹn ni pé ipò mi ìyìn lè withstand irú ẹni bóyá pẹ̀lú ọjọ́ orí mi àìbóyá pẹ̀lú arúzikí mi àìbóyá pẹ̀lú ipò tí mo wà láyé ó jẹ́ ìfàwọn eléyìí kan bá bàjẹ́ lọ ha tó bẹ̀rẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ tí o sì ti ń bá ìbàjẹ́ òun lọ ṣètánì ti lo kíní òun láti fi díyàn ní ọ̀nà láti fi pèèyàn sí àkíyèsí ẹlòmíì ọmọ ògbé mi tí n rí ṣe tí n lówó yìí olówó ní sì ń sábúrú yọ gbọ́ tí n ra filẹ̀ mọ́ lọ́ọ́ lè sọ fún un burú àwọn nǹkan wọ̀nyí náà ní Islam fẹ́ẹ́ ká máa ṣe àkíyèsí rẹ̀ tó bá kan náà xaw alẹ́kọ́ kí wọ́n bẹ̀rù yà nígbà míì kí ẹni yìí à ń bá sọ fún ọmọ lè nà míì àbí alẹ́wọ̀n wọ ṣẹ́tù àbí kí wọ́n bẹ̀rù ewu kí ti máa sọ fẹ́ni yóò bú mi yóò kàn mí lábùkù à ò ní ṣe ti ń jẹ́ ìpìyàn sí dáadáa kò sì ní rí kọ́ gbogbo àwọn kan wọ̀nyí èèyàn kì í wò ẹni tó bá fẹ́ pèèyàn èèyàn kì í wò tó bá kẹ́lẹ́ tó bá fẹ́ pè yàn ó gbọ́dọ̀ ní àwọn àṣàlẹ́ ìbọ̀kọ̀ ìyíbà àwọn ìbánisọ̀rọ̀ tó dáa kí wọ́n mọ̀nà tí wọ́n fi ń báyà sọ̀rọ̀ ìyẹn máa lọ lè pariwo yẹn níta gbangba ẹni tó ṣe pé ọ̀làǹfààní àti dọ́dọ̀ rẹ̀ ọ̀làǹfààní àti rí iri tí tere tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn gbọ́ pé ń kan ọkàn pariwo ni pé alágbájá aláburú ni tani àwọn kọ́nà kọjọ pé ẹni tí wọn ọmọ lẹ́yìn o ẹni tí wọn ọmọ kọmọ wa pariwo rẹ kì í sàbúrú báyìí báyìí àhà kì í tọ́ka nù ntọ́ka ni pé irú ẹni tó bá mọ̀ pé sàbúrú kàbí yọ bọ́ wọ́n wá gbìyànjú bó ṣe lọ lórí ń tọ̀ ìyá mo gbọ́ nǹkan báyìí mo gbọ́ nǹkan báyìí mo gbọ́ nǹkan báyìí irú eléyìí òun ni Imam Shafi'i ń sọ yípe ta amadni nasihata fi fẹ́ràn tó bá níwá sí ṣe fún mi wá bẹ́ mi nìkan wá bá mi lé mi nìkan ni wa jannibni nasihata fil jamaa torí wá sí gbé jìnnà sí mi láàrin àwọn èèyàn wọ́n máa pariwo mi láàrin àwọn èèyàn o wọ́n ní lè anna fa inna nusha bayna an-nas naw'un min at-ta'yiri la arda as-simaa oníṣẹ́ rí kéèyàn máa pariwo yẹn láàrin àwùjọ naw'un min at-ta'yiri èébú ni mo kà láàrùdọ́ sí máa ní ẹfẹ́ kọ mọ́ fúnyàn gbọ́ níwà tí wọ́n fẹ́ ṣe fún mi èmi nìkan ó ní wà ń kọ́ lọ́fẹ́ni wà aṣọ ìta amri ń tó bá gbọ́n tí mo sọ fún ọ yìí tó ka ọ̀rọ̀ tí mo sọ fún ọkún ó ní wàlá tahsan idha lam tu'ta ta'a mọ́jẹ́ kí inú rẹ̀ ọba àjẹsí ìbá gbọ́n tó wí fún mi ẹ̀wù Imam Shafi wọn ni adé wá sí wá sí náà kò sí àmọ́ sọ́kùsọ́kù kọ̀ gbọ́ síbẹ̀ tí máa ń sọ fún ìrẹ̀ ni wọ́n náà ń sọ fún yàrá tìmọ́tìmọ́ ń bá yàn sọ̀rọ̀ ló ti ń bá sọ̀rọ̀ wọn ṣùgbúrú àwọn nǹkan wọ̀nyí náà ni ẹni tí ó bá fẹ́ pèèyàn sákìyèsí dáadáa ó gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ mọ̀ bí ó ṣe rìn ó gbọ́dọ̀ kódà àwọn àsìkò ó ní àsìkò ní ọṣọyàn ní lágbájá yìí ó lásìkò tó rọlẹ́ bá kódà anabi sallallahu alaihi àwọn sọ̀hábà àwọn dídì sọ mẹ́nu Bukhari wọ́n ní Ibn Abbas lórí bẹ́ẹ̀ wọ́n ní káwọn Rasulullah sallallahu alaihi wasallam makhafata as-sahama wọn aw kama kọ wọn ni anabi sallallahu alaihi wasallam kìí fi gbogbo wa ni mo fi ń ṣe wá àti fáwọn gbé gbogbo wa kọ ìgbà mi àwọn kọ jòkó àwọn kà máa sọ̀rọ̀ mí lọ bá a tó ní kí fà á ni pé ní máa ń bẹ̀rù kó máa súnyàn kó máa súnyàn wọn náà ní lónìí wọn náà ní lọ́la wọn náà ní àá gbogbo bàbá ti báyìí ah, ẹ̀dọ̀rọ̀ lọ́wọ́ bàbá ẹ̀dọ̀rọ̀ lọ́wọ́ bàbá ní à ah, tí ẹ sọ̀rọ̀ míì fún lọ́rọ̀ gbèsè ayé rẹ̀ ńgbà míì à ah, kí a wà ọmọ òwúrọ̀ kí a mọ̀ rẹ̀ nígbà míì à ń sọ̀rọ̀ ayé náà fún gbà míì tí o gba àwọn ọkọ̀ mú sọ̀rọ̀ ayé náà báwo ni education rẹ̀ báwo ni kíní kan báwo ni iṣẹ́ òun ṣe ń ṣe ẹ̀ yóò mọ̀ pé ọ̀rọ̀ mi ò tó yàtọ̀ sí ìjọ mi tó bá dé tó bá dé tó bá dé tó pẹ̀lú ṣùgbúrú àwọn kan wọ̀nyí ìdílé ní anabi sallallahu alaihi wasallam ló là kalẹ̀ ló fi kọ̀ wá bákan náà ìyẹn bẹ̀rù ike aa àwọn èèyàn wọ́n sọ mí lẹ́nu àyàn ọba tèmi jẹ́ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ní anabi sallallahu alaihi wasallam sọ fáwọn pé la yamna anna ahadukum rahbatun nas ẹ má jẹ́ kẹ́rù àwọn èèyàn kó báyìí tẹ́ ẹ̀ ní ìṣòro kẹ́ni ní sòròdò tó fẹ́ rù tó bá dé kí ló dé à ẹ ìlú ilé à ìlú Ìlọrin ó ṣòro sọ̀rọ̀ pèpè tí wọ́n máa gbé gbogbo gbèsè ayé tiẹ̀ nù lùlọ ní sòrò sọ̀rọ̀ lùlọ ní sòrò sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló sòrò sọ sọ̀ntọ́ bá sọ táwọn sọ̀ kú sọ sọ̀tọ̀ lọ́run ni wọ́n sọ̀tọ̀ lọ́run kò sí sòrò bó ṣe lè kọ́rọ̀ ọmọ tó bá jọ́rọ̀ fẹ́ẹ́nu ìyẹn sì àgbákò wájú ọlọ́run ọ̀rọ̀ lùlọ ní kọ́ gbogbo tó bá ti sọ gbogbo bí tó bá ti sọ̀rọ̀ fẹ́nu lèyẹ́ sàgbákò àwọn agbódòdó ọ̀rọ̀ ló ń sọ kódà kó dáràn lọ́dọ̀ àwọn èèyàn ò ní dáràn lọ́dọ̀ ọlọ́run ò ní dáràn lọ́dọ̀ ọlọ́run tó bá wá ń dáràn lọ́dọ̀ àwọn èèyàn tó ṣe kódòdó ló ń sọ tó bá pẹ́ tó bá yá ó padà rí pé á ah, òdodo ti lẹ́nu yìí sì sọ́njọ́ sí o àdìsí àyíṣà wa bẹ̀ tó ṣàlàyé ó ní gbogbo ẹni tí bá ń wá ìyọnu àwọn èèyàn nítorí pé ó fẹ́ máa yọ àwọn èèyàn nú tí O ń ṣe ọlọ́run ó ní ọlọ́run ó bínú sí i àwọn èèyàn ó bínú sí i wọ́n padà bínú sí i kódà nígbà yọ ọ́nú sí lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n padà bínú sí i ẹni tí bá ti ń wá ìyọnu tọ́lọ́run táwọn èèyàn bá ń bínú sí i ó ní ọlọ́run ọkọ̀ máa yọnu sí i náà tó bá tó anábì ní kò gbọdọ̀ kọfẹ́ ní kọ̀ọ̀kan yín ìbẹ̀rù àwọn èèyàn àyẹ̀kú labẹ́ haqqin láti sòdodo ìdá ọ̀rọ̀ awo awo ṣẹ́hídà ìgbà tó bá rúdu àbí tó bá mọ̀ báyìí anábì ní wà nínú wùlà yẹn kò sùn min min min min rìsìkì anábì ní kò lè ní kí jíjẹ mú yín àrísìkì yín kó dínkù kálíkì lórí lágbájá tí wọ́n á ń tó sì báyìí fún mi ah òdodo mi ń kó bàbá òun. Mhm. anabi ni kò sì ti ń jẹ bẹ́ẹ̀ nítorí lónìí ojú orí jẹ olódodo ẹlẹ́ni ẹwù kẹ́kìnkà ẹwù wékòwé olódodo ẹlẹ́ni olódodo ẹlẹ́ni olódodo yóò ní rọ́ọ̀gì gan yóò ní gbogbo nǹkan yóò ní lódodo àbúrò tí ọba sọ ń torí tọ́lọ́run àfi tọ́lọ́run bá dé kò ní lẹ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá ṣùgbọ́n mi náà lẹ́ni so yìí wọ́n ṣe pé bóyá ìfẹ́ ọlọ́wọ́ ayé bóyá ẹni tí ń sọ ni bẹ́ẹ̀ náà sì ni anabi tí wọ́n ní wàhálà yorùbá ọ̀là yòókọ́rì mi àjàlẹ̀ òdodo yìí sì mú ìṣẹ̀mí ayé èèyàn kúrú bí kí ló dé sọ̀rọ̀ báyìí àwọn ah, ló parẹ́ ah, ah. òdodo yìí pọ̀ ìmọ̀ ńlá ọ̀rọ̀ mọ́lẹ̀ yìí pọ̀ ẹ̀mí wọn ò ní gùn الدنيا لا يلبده أنا بنيران جبه صبي الإمام النووي رحمه الله هو شفاري بابو يني أعطوا بس بابو تقليز عقوبة من أمر بمعروف أو نهى عن منكر وخالف قوله فعله وخالف قوله فعله نعم بسم الله الرحمن الرحيم باب تجويز عقوبة عقوبة من أمر معروف أو نهى عن منكر وقال فقوله فعلا وقال فقوله وقال فقوله فعلا قال الله تعالى أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تحكمون وقال تعالى يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون ومقت عند الله أن تقولوا ما لا وقال تعالى إخبار عن شعيب وما وما أريد أن أخالفكم وما أريد أن أخالفكم إلا ما أنهاكم عنه وعن أبي زيد أسامة حارثة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول موسى بالرجل يوم القيامة فيلقى في النار الأخطار مقبوله بها ما يدور الاشتراك وحق وحاق فيجتمع إليه أهل النار فيقولون يا فلان مالك ألم تكن تأمر بالمعروف وتنهى عن المنكر فيقول بلى كنت آمرهم بالمعروف ولا آتيه وعنها عن المنكر وآتيه متفق عليه قوله تندلق هو المهمله بمعنى تخرج والأصاب الأمعاء وحيدها قسط الله أكبر نعم الإمام النووي رحمه الله wọ́n ní pé báàbù tẹ̀blìs ọ̀rọ̀ nípa bí ó ṣe lágbára ìkúbẹ̀tù man amara bí ma'rufi ìyà tí ń bẹ fẹ́ni tí bá máa ń pàṣẹ rí tí ó ní kí wọ́n máa ṣeré àwọnà ànmúnkẹ́rin àbí yóò máa kọ̀ bàjẹ́ wà kọ́ọ́lá fàkọ́wùlùwù fìlà àmọ́ ọ̀rọ̀ tí ó máa sọ lẹ́nu ní máa ń takò iṣẹ́ ọwọ́ rẹ̀ nítorí bá sọ kò nílò nítorí bá sọ ọ̀tọ̀ ni tí ó wì ọ̀tọ̀ ni tẹ́ máa ká máa lọ́wọ́ nínú iṣẹ́ ṣe. Al-Imam An-Nawawi rahimahullah wọn wá kọ́ mú àyà Kùránì Suratul Baqarah ọlọ́run ní àtàkùnrún náà sábẹ́lbẹ́rù ẹ̀yìn èèyàn kí ló ń ṣe yín tó fẹ́ máa pa àwọn èèyàn láṣẹ ní ká máa ṣe dáadáa wàtàǹsáwùnà àǹfùsàkù èèyàn wàá gbàgbé rí ara yín ẹ máa sọ fáwọn èèyàn pé dáadáa rí dáadáa rí dáadáa rí èèyàn ò sì ní ṣe wà á ń tún tẹ̀sílú nà kìtàbà ẹ sì ka kéwú ẹ kéwú ẹ wà á tọ́lọ́mọba dájú ọ̀rọ̀ kọ́ àfáàní. ke ekewu ewa mulenu bere bere bere bere enu ọdun amowa kukan lo ọlọni afala taakiri eri yin yi dam laaka yi si yin ha omi pe n tẹ n sọ gan ẹ gba n tẹ n sọ gbọ torí tí ẹ bá gbàgbọ tí ẹ bá sọ jáde ìyẹn ni ẹ rí lóore múnafìkì ni onífẹ́ntì bá ń jà fáà.

wọ́n sì mọ wá àti ìtàkùnsà kan sí pé ẹ mọ́ ti sàká ẹ mọ́ yọ sàká àbá mélòó òun ni kì í pariwo ẹ mọ́ sì sìná wọ́n mọ̀ pariwo ẹ mọ́ sì sìná ó ọlọ́wọ́ fẹ́ sìná nìkan mélòó ni èsì sìná nù wọn àbá mélòó ni jìbìtì ọ̀dà mélòó ni elu jìbìtì nù wọn wọ́n elu jìbìtì èwo ni ọjà ni ọtí ọ̀dà kọ́lá lómi ò ní ẹ tó bá mutí ẹ wọ̀ náà. <coughs> òun ló sì máa mú ìmú ọtí ó ní sinapu nínú yàrá nínú òun fi ń lo so nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun ní tí jẹ́ kí wàá ti ṣe lára àwọn èèyàn mọ́nà tó fóun gan ni kí ọmọlọmọ ló ń fún lóyún yìí ẹ dàpọ̀ ni ọmọ kí wọn máa ń tán ṣe kí wọn lọ bá ń pa náà yẹn máa wò pé ẹ̀yin wọn tẹ̀ ń tẹ̀lé abẹ́rẹ́ ń tẹ̀ wá sí káàkiri yìí ipa náà wọn máa ń gbẹgbẹ rẹ gbẹgbẹ káàkiri náà gbẹgbẹ káàkiri tí wọn máa ń kọ́lẹ̀ ẹ̀kọ́ yọ ọmọ rẹ dùn. òun ni òun náà ni ó yẹ yàkuyà jù ládùúgbò torí pé kí ni àbá ti mú wọn kí òun náà yà yàkuyà wá sí irọ́ níbẹ̀ lẹ́nu rẹ̀ gbogbo káyọ̀ fún wá sí ẹ̀ ẹgbẹ̀rún ọlọ́run

ẹ má máa sọ ní tẹ́ bá ní ṣe o ìkìlọ̀ lélẹ́yìí ẹ má sọ ní tẹ́ bá ní lè ṣe kẹ́bùrọ̀ mẹ́tẹ́ni ìndàlá ọlọ́run ni ó burú gan ó tóbi ní ẹ̀ṣẹ̀ àǹtakùlù máa la tàfàlùn kẹ́ ẹ máa sọ ní ní lè ṣe nítorí ẹ bá mọ̀ pé òun lè ṣe kò ní ìdíkọ̀ máa sọ nítorí àkókò àrẹ òní ká mọ́ déjì ẹ̀ mọ́ sọ

yóò sọ̀rọ̀ àwọn àjọsára rẹ̀ sọ̀rọ̀ tí ọlọ́run ṣàánú òun ni wáyà yìí yóò mọ sand lọ́pọ̀lọ́ rẹ̀ ní gbogbo ìgbà pé lima ta kò lù nà má la ta fà ní. a méjì sọ tí ní ṣe ẹlòmíì yóò wọ́n ti ẹ̀yà insha Allah kódà náà àwọn tájú oníṣúná gan máa ní bò ní sẹ́wàá insha Allah ó ti wọ́n kó wọn níwá o sẹ́wàá á ìníwá mo lọ lọ nìkan lánàá oníbo ni mọ̀mọ́ rẹ̀ ṣaláìsí ni kó ló ń kọ́ bá kẹwọn. ọwọ́ ní gbébò ni ẹ̀fìdáwò ẹwà ni ẹ̀ ní ọjọ́ gíga àwọn òṣèlú ni ẹ̀ ní ọ̀fìdáwò òyìnbó wa ní torí pé kí ni mo ara ah, mo kẹ́ à fún àgbà kí ni mo rà jìnyà yìí ní ọ̀fìdáwò ah, ní ah, ọkùnrin ti fò ní tẹ́mà ó ti gbàgbé ìdáwò ó ti dì wọ́n lára ó ti dì wọ́n lára tó wá gbà pé pé báwọn eléyìí lọ

kí ọmọ àti inshallah òsì àbí kí ọmọ sọ kí má wọrí so ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀ríkẹ́ tàwọn onísùnà lásọ yìí náà bẹ́ẹ̀ ni àwọn olóṣèlú náà lima taquluna ma la taf'alu níta ẹ̀ ní ṣe kí ló tẹ̀ máa ń sọ báyìí kí ló dé tẹ̀ máa ń sọ. ọlọ́run tó sọ ń bò mí ikhbaran ani Shu'aib tọ́ ọlọ́run fún wa níròyìn nípa Nabi Shu'aib tọ́lọ́run náà sáwọn ìjọ rẹ̀ tó ṣe pé àwọn ń ṣe oríṣiríṣi àwọn ìbàjẹ́ wọ́n ń ṣe jàǹbá wọ́n ń dí irúgbìn òṣùwọ̀n kù ẹ máa wà nábì ọlọ́run o bó ṣe káwọn àfa kí wọ́n rí nì táfà bá ń rí báyìí wallahi ayé ó tó anábì ṣùgbọ́n ni wà máa ń wúrí tó wá ní ukhalifakum ila ma anhaakum anhu kìí ṣe ké mo fẹ́ yọ yín rẹ́kẹ́rẹ́kẹ́ kalẹ̀ tí ń dọgbọ́n tàn yín tí ń dẹ́yìn kúrò níbi tí mo ń kọ̀ fún ibi kẹ́ máa ṣe tèmi wà lọ́mọ ṣe èmi ṣe bẹ́ẹ̀ o wọ́n máa orí ìdù yìí gbèrò a ní ọkọ̀ lẹ́bàkùn kí n wá yé kí n yapa yín ìlànà àníhàkùn àníwò níbi tẹ́yìn ti kú ohun tí mo ní kẹ́ máa ṣe òun kémi wà máa lọ lè ṣe ah irọ́ o kò rí bẹ́ẹ̀ bàbá ṣe máa rí nu ẹ má rò pé gbogbo tí n sọ fún yín yìí gbà wá fẹ́ lé yín kó ń díẹ̀ kémi bà lè máa ṣe ah irọ́ لا تنع عن شيء ثم تأتي مثله عار عليك إذا فعلت عظيم má kọ̀ nǹkan fún yàn pé kí wọ́n ló tó wá máa ṣe láì fi lálá lélẹ́yìn tó bá ń ṣe rú ẹ̀ òun náà ni wa'zul mawa'iz lan tuqbala wáàsí gbogbo ẹni tí bá ń ṣe wáàsí kò lè jẹ́ àwọn èèyàn ní gbọ́ òun ní gbà hatta yahiya qalbuhu qalbahu awwalan àfi kó jẹ́ kí wọ́n gangan òun wáàsí òun kí wọ́n gan-an kọ́kọ́ ṣe wá àṣírí ara rẹ̀ náà kí wọ́n kọ́ rẹ́dí pẹ̀lú tó ń ṣe ya qawmi man adlama min wa'idin qala fama qad qalahu fil mala a ẹ wá wo bá burú ṣe pọ̀ tó fún ẹni tó ṣe pé lóun ṣe wá sí tó ṣe pé tó ti wí láàrin àwọn èèyàn ń yóò àmọ́ lọ́lẹ́ dẹ́yìn lọ́lẹ́ má tó ṣe ó ti lẹ́ mọ́ ṣe mọ́ òun àmọ́ lọ́lẹ́ ṣe ẹ mọ́ wáyé mọ́yà mọ́ òun mọ́ wáyé mọ́yà ẹjẹ abẹrù Ọlọ́run òun ò ní bẹ̀rù Ọlọ́run ẹjẹ asáfúnbàjẹ kò ní sáfúnbàjẹ wọn gan náà wà wáyé mọyà kankankankankankan bẹ́ẹ̀ ni gbogbo dáadáa tí wọn pa èèyàn sí òun ò ní ṣe ẹ máa ṣe dáadáa ẹ máa náwó ẹ máa sànù ẹ máa ṣe kíní kan òun ò sì ní lè ṣe gbogbo eléyìí aburú lánlá ni wọn ni abahara bẹyìn náà ṣe ṣáná wà kọ́lá farahmánà lámà kọ́lá òun náà lẹ́mọ̀ rí hadu arabayna nasi ihsana tó bá wà láàrin àwọn èèyàn ẹ̀rọ pẹ́ ní eré ní dáadáa ló fi hàn yóò wé láàrin báńtì yóò lè mọ́pa lọ́wọ́ yóò tó da kìkì ń bà lálábúrá yọmọ wá fi ọmọ sunkún òní yé ẹni ọlọ́la bàbá yìí o ẹni èṣù tó ní agbára ọ̀pá rẹ̀ ń ọ̀pá ọ̀pá fìrẹ́ ọ̀nà ni láwà ní òun láwà ní ìbílísù ni lẹ́yìn oṣù rògbẹ́ ní orin ni pé àwọn àfáàrí ní ṣẹ́rí àwọn èèyàn wọ́n ṣàgbá fún wájú ọlọ́run níjọ́ mi nàlùkì yàmà ọlọ́ ìtàlá tó ń gọ́ mọ̀ pé nínú nǹkan ẹ̀yìn rí báyìí ẹ̀yìn rí báyìí ní ẹ̀sán tọ́lọ́wọ́n sàn fún gbogbo ẹni tí máa ń ṣe wá àti tí èé lò. abi zayd usama bin zayd ló gba hadithi wa bin haritha radiyallahu anhuma qala oni sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul kulongbata nabi sọ pé tó bá dijọ́ gbin alkiyama yóò tàbí rajulin yawm alkiyama wọ́n mú ọkùnrin kan dé wọ́n wọ́ ọ dé gbúrúgbúrúgbúrú fàyúlẹ̀ kọfí náà ń wà lẹ̀ ní ilẹ̀kulẹ̀ sínú náà tó bá lẹ̀ ní ilẹ̀kulẹ̀ táwọn pàtàndálíkù àtọ́ bẹ̀bẹ̀ tìǹbù ìfun rẹ̀ wà yọ jáde ìfun ó túkú látinú rẹ̀ fọ̀yọ̀dúrú bí i kama yọ̀dúrú lè ṣìmáàrù fi yóò mú wá fi ìfun yí kàkiri ìfun wọn máa yí mọ́ lọ́rùn ìfún wọn yóò máa yí kiri nínú náà yóò máa yí kiri nínú náà ìfún wọn gbogbo ọlọmọ ọlọ́run gbogbo ìfún gẹ́gẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ bí ṣe máa ń yí kiri lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tó bá dè mọ́ ọ lọ ọlọ àwọn lọ́rọ̀ máa ní síwájú kótó ní nǹkan tó máa ń àwọn nǹkan máa fi ń bíi kí ẹ̀rọ tó máa fi lọ nǹkan tó dé wọ́n máa ní àwọn ẹ̀nì ọ̀ àpáta ńláńlá wọn àgbẹ̀ àpáta yẹn kì í ṣe ẹni tó lè wọ̀ tó bá fẹ́ di nǹkan mọ́ bẹ́ẹ̀ tó ní wọn di mọ́ kọ́lá tó fẹ́ kí àwọn èèyàn tó bá ní ẹsẹ̀ ńlẹ̀ wọn ni kútùbù rọ̀hà yẹn pé àwọn ọlọ́lá ńlá tó ìpẹ́ nìkan ò lè rí síkù lójú kan wọ́n tó bá ti dé ọkàn kó nǹkan tó fẹ́ lọ síbẹ̀ ọkàn lọ tó bá ti lọ ó tún kó nǹkan rẹ ó tún lọ ẹlòmíràn tó dé wọ́n níbẹ̀ ní ká wá dira kún la rẹ̀ mọ́lẹ̀ yọ́ ma lọ yọ́ fàìṣẹ́bì wílé yìí alùn náà rí wọ́n kò lò ẹ̀hán àwọn tó ń wọná tọ́jọ́ ọmọ náà bí àwọn kèfèrí bí àwọn wà tó péjọ pé àà wọ́n wà péjọ lé ẹni wọ́n lé rí pé ee eh, eh, irú sísẹ́m irú ìyá irú sítáì ìyàwó lè ń jẹ yìí irú sítáì ìyàwó ni pé ee eh, ìyá rẹ̀ yìí tún ní agbára wọ́n wà ní ya fulan afálágbájá ẹ̀rí wọ́n dà mà lọ́jọ́ sáyé náà ni wàláyé náà ni gbogbo ẹni tó bá fẹ́ sin lọ́rùn tó bá fẹ́ ṣe súnà wà láì ṣe súnà gidi àwọn èèyàn ń fi ojú rẹ wọ̀ tó bá da ní ọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ ẹni lọ́dọ̀ ọlọ́run èèyàn ṣe àgbákò ẹni tí ń ṣe wáàsí àwọn èèyàn ń fojú rẹ wọ̀ tó bá da lọ́dọ̀ ọlọ́run kò ṣe àgbákò wọn á pè lágbájá mọ́là kéwú ló ṣẹlẹ̀ alámtẹ́kùn táàmùrù bil ma'ruf síbí wọn máa ń ṣe wáàsí ilé ayé tó mọ̀ pa aláṣẹ tó máa ń kọ́bà jẹ́ pé kéyìn tẹ́ǹsẹ̀ yóò dá tó múra kankankankan gbogbo èèyàn tó máa làágùn fún lẹ́ni ọlọ́nu ẹlòmí ó tún wọn ni àfà ánú rẹ̀ ó sì ṣe ọtí bá ń ṣe wá sí yóò fi tínú ara rẹ̀ ohun rẹ̀ ọ̀hà owó kíní kan torítọ̀ lọ́hùn torítọ̀ lọ́hùn kọ́ fàyàkùl múnú ní wàdá ọ̀nà òkè bàlá bẹ́ẹ̀ ni máa ń wá sí ìjọpanu gbogbo dáadáa tí n bá sọ èmi ẹ ṣe wà á ní anil munkari ni máa ń kọ́ bàjẹ́ fún yàn wà àti ìbàjẹ́ òun gan ni máa ń ṣe ìbàjẹ́ òun gan náà ni máa ń ṣe sẹ́ni pé bí ẹni ọ̀hún ó ṣe yálà yà òkú ó ṣe yálà yà òkú níwájú ọlọ́run sọ́nà ni gbogbo ẹni tó bá já fa pàtàkì jùlọ ẹni tó bá já fóònù wá àgbákojì ọlọ́lágbára ju ẹlòmíràn òkè tó wá tó wà sí nìkan wọn náà tó ń sọ fọ́mọ rẹ ní mọ́ ṣe báyìí mọ́ tí wọ́n náà ń ṣe mọ́ sọ fọ́mọ rẹ ọkọ̀ gbọ́dọ̀ yan àlè wọ́n yan àlè ọmọ rẹ ọkùnrin ọmọ rẹ obìnrin ọkọ̀ gbọ́dọ̀ yan àlè wọ́n sì yan àlè bóyá ọkùnrin ọmọ obìnrin ni ọ̀yan àlè ọ̀yan boyfriend ọ̀yan girlfriend káàkiri ọ̀yan bàbá bàtírí àbí gbogbo eléyìí ni fún ọ lọ́dọ̀ ọlọ́run ọba tó pàtàkì jùlọ ẹni tó bá dúró wá sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ kó o dunu dunu dunu dunu dunu dunu dunu dunu dunu kódà lómi ibi kí ọmọ tọ́lọ́run ti mú un o ní pé ká lọ pèyàn sí ìdúró tọ́lọ́run ìwọ náà sì ní ẹ̀mí rẹ̀ mú ìdúró tọ́lọ́run kí á ìdúró tọ́lọ́run ọlọ́run ló tóbi ju kíní wọ́n sì máa rí pé wọ́n yí gan ìdúró tọ́lọ́run ọlọ́run máa kó òdúró tì òun kí ọlọ́run pa nínú ẹ̀ àdáwò lálá ní fẹ́ntì bá ń ṣe wá sí kọ́nà ọba kó ṣàánú fún wa o. Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní kọ́ọ̀lù wọ́n ní gbólóhùn ànábì tó ní kàndáàlìkù huwa bid-dal wọ́n ní dáàlì ní al-muhmala tí ọlọ́mọ kàndáàlìkù. wa ma'anahu takharuju ìtumọ̀ rẹ̀ ni pé yóò máa jáde al náà pẹ̀lú aktab al ìfúnni jẹ́ náà ni ẹlòmíì yóò mọ̀ sọ fáwọn èèyàn wíkẹ́ bàbá rẹ̀ kékeré ni wọ́n gbọ́dọ̀ jogún ẹ̀ bàbá jẹ́ wá kú òun wá ń jogún rẹ̀ àwọn ọmọ kan sì ń bẹ́sẹ̀ pé àwọn olùkọ́ ló ní wí tí bàbá wọn bá kú wọn ní débẹ̀ bí àwọn kú wọn ní débẹ̀ ìyá tiẹ̀ kú òun lọ tẹ́ kí lọ lọ sí ń bẹ̀ kí lọ lọ sí àbálùsùn náà ni sọ àwọn bàbá tí wọ́n kú wọ́n làwọn onílé bí ogún òun jogún òun jogún alábòsí bá àwọn náà bù wọn wọ́n bù wọn sí ẹ̀mọ́ ń dọ́mọ̀ kan bù ní nǹkan láàrin gbogbo àwọn ọmọ tó pọ̀ ọkà dé ìsìnkú kọ́dà tí muslim ò rí kárí tí tí sọ̀hábà bóyá bóyá abdullahi bin amadu bin asina nu'man bin bashir nu'man bin bashir bashir ló fún ọmọ rẹ̀ nu'man ó fún ní nǹkan ìyá bàṣí ìyá nùmẹ́nu wa ni a ah, ìwọ nìkan láàrin gbogbo àwọn ọmọ yòókù a ah, a ah, eléyìí ọ̀dà o ní ní tìjẹ́ kọ́ gba kínní yìí ní lọ sọ fún ànábì náà ó ní lè lọ lè sọ fún ànábì tó ṣe yìí bó ló ṣe fọmọ kan ní nǹkan ní bàṣírí bá dúró ànábì ọba sọ fún ànábì ní ká ànábì ọjẹ́ lẹ́rìí fún un òun ànábì ní a a ma pè mí sí lórí báyìí mọ́ o ànábì ní sí gbogbo wọn ló fún ní nǹkan gbogbo wọn ló fún ní tó fún wọn ó ní rọ ànábì ní gbogbo wọn ní kọlọ̀ lè fún yányán àìṣe bẹ́ẹ̀ tó o bá ti rí gbogbo wọn fún yányán kó yá dá padà inú báàbù fún yàn ní gba nǹkan tí yàn bá fún yàn náà ni ọ̀rọ̀ yìí wà tó bá ti fún yàn ní nǹkan tó lè gbà irú àbàbà ìnànà bàbá ṣì lóun wá gbà padà lọ́wọ́ Nu'man torí kí níyàn kárí gbogbo àwọn ọmọ wọn ẹ dákun súnà wo lọ wá ń ṣe tó máa kúrọ pé ọmọ àmọ́nà ẹ ìyẹn kí ìjọgbọ́n níbi díà ìyẹn kí ìjọgbọ́n níbi díà kúrọ súnà tí wọ́n gún òlù tó lù tó kọ́ ọmọ kọ́mọ́ṣá sànú fún wa fún ṣe wa lé dédé wàhánìkan bọ́ọ̀lù hànìkan ṣẹlẹ̀ ọ̀lẹ́rìn àìlànà tó

ní adéta níbi ìmọ̀sọ́kú sọ̀rọ̀ àdéhùn náà sí ha onílẹ́tọ̀ ní bẹ̀rẹ̀ ṣe ní aago mẹ́wàá àárọ̀ tọ́pìkì wọn ni pé man huwa ahlu sunna ta ni ẹni ta sùpé lágbájá ahlu sunna ni náà ni tọ́pìkì ọ̀rọ̀ sọ wá fẹ́ pín àwọn kíní kíní dáwà yìí kíní pósàs yìí ẹ̀dá kan tó bá wọn fún ọ̀bá ní rí ilẹ̀ torítọ lọrùn má gbà tóra lákèsí pé àwọn èèyàn wọn kà má gbà wọn ò nílẹ̀ wọn sọ fún wọn ní rí ilẹ̀ kí ṣe dandan dákun má gbà wọn kà má wí ìsìn àwọn ìbomi ẹwà pàrọ̀ àwọn wá àwọn olómi àwọn aláwọn ní èdè òun ò sí ó sì tán ní nílẹ̀ dákun torítọ lọrùn kọlọ wà kí ó ṣe ní rọrùn tábà ṣe fún gbàtà bá parí. Nah, onídàáwọ̀ ìwé ìpàdé pé asalaamualeykum. Wa aleykum àwọn èèyàn táwọn sọ nígboro nígbà tí a bá sọ fún wa wípé sòkòtò gbọ́dọ̀ kọjá gbogbo sẹ wọn máa sọ wípé. wọ́n máa sọ wípé àwọn kò ṣe é ti báàrí wọ́n ti sọ wípé ànábì sallallahu alaihi wasallam sọ fún Abubakar wípé kò ṣe é ti báàrí ẹ̀dá kò ṣé kò sí ìjìyà fún ẹni tí yóò bá ojúlẹ̀ wọn sókòtò ní ẹnu sẹ́. tó wá lóhùn òbí ṣe báyìí ṣẹ́rí gbogbo ọ̀nà tí mo bá fẹ́ fi lè sá kò ní bí òfin ọlọ́run ọba ọlọ́run bá dúdú kó yé wa wípé ala ya'lamu man khalaqa èmi ọlọ́run mọ̀ mọ̀ mọ̀ tí mo mọ̀ mọ̀ yín súnà anabi sallallahu alayhi wa sallam gbogbo nǹkan náà ni yóò ṣàlàyé yékéyéké àfitọ́mi ni wọ́n bẹ tán eré ara rẹ̀ jẹ ọ̀rọ̀ abubakar siddiq radiyallahu anhu ó kílẹ̀ àgàn abubakar siddiq ó ní inna ihda izari bàtà anabi sọ pé gbogbo ẹni tó tó rẹ bá kọjá kókó ẹ̀ṣẹ̀ fàfin náà ń tọ̀ wọ́n wọ̀ náà abubakar wa ni ya rasulallah wa nabi inna ihda ìzáàrí yastarikhi qalilan ó ní ọ̀kan nínú àwọn ìzáàrí yẹn ni pé èyí táwọn lọ́ba máa ń wọ̀ bí ṣòkòtò ó máa rí bí ìró báyìí kò ní lójú wọn á lọ lókè wọn náà pè ní ìzáàrí ó ní máa ń yastarikhi qalilan ní máa ń dẹ̀ díẹ̀ ní kí n máa ń kọjá kókó ẹ̀ṣẹ̀ ó wá ní wàhánà àtàhádà ò àmọ́. èmi mò ń máa ń fọwọ́ fà sókè padà mo máa ń fọwọ́ fà sókè padà sẹ́ni bíi tí wọ́n ń dààmú àwọn èèyàn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ti wọ́n á mọ́ mi lára ẹ̀rọ kálọ̀ wo àwọn màájìm tó bá ní tààhùn tààhàdà kí wọ́n lọ lè ma síbi libas wọ́n ní bí máa ní àfúlà wọ́n rọ̀ ó ka sókè so òun èyí jẹ́ kó débẹ̀ àmọ́ òun máa ń fà á tó máa ń yẹ̀ díẹ̀ àmọ́ òun máa ń fà á so anábì wa ni aa ya bàbá kiri iná kama fa àìsàn òkèèyàlà wò sí ní ṣe òkèèyàlà kìlí kò fi ṣe fàárì kí ni nature ọba kiri pé ọba kiri jẹ́ nìkan tó ẹnu lè kà tẹ́lọ̀ kàtà àríkì nípa rẹ̀ tẹ́ bá ń sun nípa bí ọba kiri ṣe rí ẹnìkan tó sílẹ̀ndà gán tó tẹ́rẹ̀ gán náà làwọn bá kiri tẹ́ bá ṣe ara tó bá tẹ́rẹ̀ tó bá wọ kí ni ẹ máa rí gbogbo àníkí ni wọ́n máa ní ọmọ tú ní ọmọ tú so n tó ṣẹlẹ̀ nìyẹn kìí ṣe pé àwọn báńkì sèdí kì í jẹ́ kí sókòtò rẹ̀ kọjá kókó ẹ̀ṣẹ̀ so ìmọ̀ ń dẹ̀ ìṣẹ̀ máa ń fa sókè padà dúró jẹ́ nìkan tó tó tẹ́rẹ́ so n tó ṣẹlẹ̀ nìyẹn so kí wá ní a ah, èmi ń tẹ̀mí bẹ́ẹ̀ mi ṣe ń wọ tẹ̀mí yìí èmi ò fi ṣe báàrí ọ̀dà anabi sallallahu alaihi tó sọ̀rọ̀ mi ó wá iyyaka wal isbal anabi ni ọdọ ọwọ́ rẹ̀ jìnnà sí kí sòkòtò rẹ̀ kọmọ kọjá kókó ẹsẹ̀ fa innahu minal makhila fáàrí ni ó fi ṣe fáàrí ó sọ pé ó fi ṣe fáàrí ó sọ pé ó fi ṣe fáàrí fáàrí ni fún ọlọ́lẹ̀ ọlọ́run ọ̀tán ó mi pé tó bá ti kọjá kókó ẹsẹ̀ ó ti di fáàrí mọ́ lọ́wọ́ ndí òfin di fáàrí mọ́ lọ́wọ́ ni sámọ́jì ó dé kókó ẹsẹ̀ rẹ̀ so wallahu a'lam ìbéèrè yìí lọ báyìí ǹjẹ́ àbáka ẹni tó ti kú lè bá àwọn ọmọ rẹ̀ tàbí tàbí èèyàn tí ẹni náà bá jẹ́ ẹ̀yẹ̀rẹ̀ tàbí àbúrò lè bá àwọn ọmọ tí ẹni bá jẹ́ ẹ̀yẹ̀rẹ̀. àyà Kùránì kíríà olùwàlá kan zero wá zero tó ń wí zero òkúrọ̀ ẹnìkan ò ní gbẹ̀yẹ̀ ẹnìkan jẹ́ ẹnìkan ò ní gbàyẹ̀ ẹnìkan jẹ́ ẹni tó bá jẹ́ ẹni rẹ̀ tó ṣe dédé láyé táwọn ọmọ rẹ̀ náà ṣe dáadáa tán ṣe ìmánì tí wọ́n ní tán ti ìsìláàmù gidi àwọn ọlọ́wọ́n bá ń sọ bí alladhina amanu wattaba'athum dhurriyyatuhum bi imanin alhaqna bihim dhurriyyatahum wa ma khalatuhum min amalihim min shay' kullu nafsin bima kadhabat rahin ẹ̀wọ̀n kabawo ayé àkùrán nìkan kílẹ̀ rẹ̀ sálẹ̀ kúlẹ̀ tó bá ṣe dáadáa táwọn mọ̀lẹ́bí rẹ̀ náà tó ṣe dáadáa tẹ̀lé wọn á wà ní gbogbo yọ̀ọ́yá ẹjọ́ máa wà papọ̀ ẹni rẹ̀ lẹ́yìn gbogbo yín ládàá táwọn bàbá yìí ò ní dínkù tiwọn náà ò ní dínkù wọn ni kúlù nọ́ọ̀sì bí ma kásábẹ́ ti rọ̀ yìí kúlù nọ́ọ̀sì bí ma kásábẹ́ ti kúlù mìíràn àbí kúlù nọ́ọ̀sì kúlù mìíràn kúlù mìíràn bí ma kásábẹ́ ti ó ń kálukú náà ni ntọ́ bá ṣe àti fi dógò kalẹ̀ fún un ẹni pé náà ni ọba sọ́yà kúránì yẹn kílíà rẹ̀ wallahu a'lam náà. asalaamu aleykum salaam. olùkọ́ ìwé ìwé kí ni ìdájọ́ ìwà nípa ìtòsọ́mọ bíbí. ìtòsọ́mọ bíbí tó ìtòsọ́mọ bíbí kò sí nǹkan tí ó burú mẹ́wọ́n náà pè ní tanzimu nasi kí ó fìtò sọmọ bíbí ìfààlà sọmọ bíbí òun ni ọba mu pé ọmọ mẹ́ta péré náà níbi àwọn mẹ́rin péré yóò ní òní ọba mu àmọ́ pé ọmọ mi yóò mọ̀ lọ ọdún mẹ́ta yóò mọ̀ lọ ọdún mẹ́rin síra wọn sí tó burú ń bẹ̀ gbogbo tí wọn bá ṣe ní ìfètòsọ́mọ bíbí òun kó má jẹ́ pé tí ó tako ìlànà Islam tó lẹ́yìn náà bá mọ̀ ń ṣàlàyé pé kéèyàn lọ lè wá àwọn dókítà kan bá jẹ́ mùsùlùmí tó lè fún yàn ní ìmọ̀ràn àbíjọ́ jẹ́ ẹni tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí òfin ní jẹ́ ìnira fún ẹni tó fẹ́ ṣe é wọ́n lọ àìlám náà. asalaamualeykum. waaleykum salaam. ẹ dákun nípa ìní ọmọ obìnrin tí èèyàn fẹ́ fẹ́ sí ojú ọ̀nà ẹ dákun tí ìbàláyé wà fún un bákan náà ló máa jẹ́ àjẹ tí èèyàn mọ ẹni tí ó bá yàtọ̀ sí ẹran ìṣàn. náà kéèyàn fẹ́ fẹ́ obìnrin lọ́nà tó a gbé gbé girlfriend tó máa ń yàn ní ọba mú o pé ń fẹ́ ẹ lọ́dún kan ọmọ bàbá rẹ̀ ló ti gbọ́ àbí oṣù mẹ́fà oṣù mẹ́fà bàbá rẹ̀ ló gbọ́ níjọ́ tẹ bá ti yanjú ọ̀rọ̀ ń fi ọ òun náà fi ọ ẹ kọrí sọ́dọ̀ bàbá wọn ti tì mà tẹ bá ti mọ̀ pé ẹ̀ ní tìlé lọ ẹ̀tọ́ ẹ̀ ti ṣe náà tẹ lọ kọ́ ni èyí ṣe tán tó fẹ́ yàwó nípa pé tí bàbá bá rí pé á ah, òun fara mọ́ ipe mo yọ̀ǹda ọmọ yìí fún ọ kúrò ẹ̀ bá ń lọ léwe kúrò ẹ̀ bá ń lọ léke kúrò ẹ̀ bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ tí a bá ń bá rí pé á ah, mo yọ̀ǹda rẹ̀ pé mo ti mo tó ti mo ti ẹ̀mí mi yọ̀ǹda rẹ̀ wọ́n tí bàbá rẹ̀ bá ti yọ̀ǹda òfin tó kàn pẹ̀lú rẹ̀ o yàpá ti kọ̀mọ̀ lọ́lọ́ rẹ̀ kí wọ́n náà máa lọ ní ìlọ rẹ̀ ṣèwọ́n lọ́ọ̀ọ́ naam ẹlẹ́kejì òun ni kíyàn jẹ adìẹ ṣẹ́rí tí wọ́n bá wà ní ìlú mùsùlùmí tó bá ti rí nǹkan tí wọ́n ń tà ó jẹ́ nǹkan dúdú ni tó èèyàn lè jẹ́ wá jẹ́ pé ìlú mùsùlùmí lọ wà tó àmọ́ tó bá ti mọ̀ pé wọ́n ló sí ìlú mùsùlùmí tí àwọn ìlú yìí à ń ṣe mùsùlùmí tó irú ìyẹn nìsín kí ọlọ́rú pátá lọ́rọ́ ẹranko máa jẹ́ nì lọ́jà kọ́ nì orí ìlú mùsùlùmí lọ wa òkúkú ká ẹni tí ń ṣe kó ní kọ ẹni tí ń ṣe kó lẹ́lẹ́bọ ni ọkà má di ẹbọ so wọ́n jẹ́ tí ẹ bá wà nílùú tó jẹ́ ìlú ẹlẹ́bọ tọ̀ náà ni unless wọ́n tó ní jẹ́ wọ́n tó bá ti di pé mùsùlùmí ni gbogbo ará lọ́rin tó bá lọ ìpàtà náà bá tẹnu fún ọ̀hún tẹ́ nílọ̀bẹ̀ lọ́lẹ́ rà ni wọ́n bá ní kí ló ni àà. Ah, so irú ẹni sì ń tó bá rí gbogbo ara gbogbo ara lọ́rin sí kébìrí kí ló ń tọ̀ ọ̀hún kẹfìrí boko haram náà ló ń tọ̀ ọ̀hún so ọlọ́wọ́ rẹ̀ náà. Assalamu alaikum. Wa alaikum assalam. Ẹ jẹ́ ẹ̀dá pẹ̀lú àlàyé fún wa ní ẹ̀kọ́ nípa ìbéèrè dáadáa. Ẹ dákun kí tíṣà aláàbò ní sùn tó bá ṣe àlàyé nípa ṣé ká fún ọ̀ràn náà ṣé a máa jáde fún mi ṣé a máa jáde fún mi òkè tí bá ń ṣe lọ́wọ́ a máa jáde fún mi máa ń sọ̀rọ̀ fún ọkọ̀ wa nínú ọ̀kẹ́ tó bá jẹ́ pé ẹni tí yẹn bá lè tó mọ fàyè ìnákọ́ṣà kalẹ̀ rẹ kí wọn náà kọ kọntribútì nǹkan kaba wọn tó tí yẹn tó ní ẹ̀ta nú àbẹ̀ tó ní ìbínú tó dáa kí wọn náà náwó tó sọ̀rọ̀ pé wọ́n ti títí mi rí kà ó yàtọ̀ sí nǹkan tí mo gbọ́ ní ọ̀dọ̀ yín yìí so ó lè ṣeéṣe kó béèrè pé á ah, mo ló ti kà á mo ní kí wọ́n kà ẹ̀ so mi pé èèyàn ń ṣe dáadáa fún ènìyàn èèyàn ń ṣe dáadáa fún àwọn mọ̀lẹ́gbẹ̀ àwọn tó tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bí èèyàn náà nù so amadu ènìyàn kó náà kó ní ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tẹríba ọ̀rọ̀ tí wọ́n lò pé ẹni yìí kì í ti pé ọ̀rọ̀ pàǹpà bíbẹ́ tútù tí wọ́n ní irú ọ̀rọ̀ yìí so àbí tó apẹ́ tẹ́ bá wà pé á ah, kì í láì kírun kaba yẹn má sọ̀rọ̀ ní nature lórí ma wà bẹ́ẹ̀ so bóyá tó bá jáde kí ọ̀rọ̀ lè ba kí n tẹ́ sọ lẹ́ẹ̀kan á ah, ní kí n sì ká yàtọ̀ sí nǹkan tí fẹ́ wí o so àwọn ọ̀nà tí yẹn lè rìn lọ tapẹ́ tó tẹ̀ wá nídìí ẹ̀ mi ì fẹ́ gbọ́ yín máa sọ tèmi náà ni à ah, tí ìfẹ́ wa máa jòkó máa dẹ́tí gbọ́ tapẹ́ yọba tí bí ṣe ń sọ lọ́wọ́ yóò sì máa tẹ́ńdàsì ó kàn kó bọ́ níléèwé ni tó ó jókòó náà ni ọkà sínú bá sọ gbọ́n jọ́ sọ tọ̀tọ̀ kókó rẹ̀ lọ tó wọ́n lọ wò áìlú. wa alaikum salam. Please help us to explain to the game how to search for a wife. When wife is going to make and to marry with Islamic perspective. Bí a bá fẹ́ fẹ́ ìyàwó islam ṣe àlàyé rẹ̀ ní ọ̀nà tí ọ̀rọ̀ pọ̀ jù anabi sallallahu alaihi wasallam ó ní káwo ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn òun náà ní kí ká fẹ́ lọ́kọ ní ká fẹ́ ní ìyàwó náà tòtí ẹ̀ bá ti rí lẹ́yìn tán tó bá ṣe pé bàbá rẹ̀ èèyàn bá láǹfààní àti dọ́dọ̀ rẹ̀ òun lọ́nà tó dáa jù síwájú kí n tó rí obìnrin yẹn gangan ó bí a ah, bàbá tó ẹ dákun ọmọ yín bẹ́kẹ̀ kẹ fún mi ìwọ ni wọn Fatima ni ẹ dákun ẹ ẹ a ṣé o ti rí tẹ́lẹ̀ ní àyè tí ì rí o padà sọ tó bá wù bàbá ó lè pe ọmọ yẹn fúnra rẹ̀ kí lágbájá lágbájá ọbẹ̀ rí ọ olóòrùn ẹ̀tọ́ àbí kó sì ṣe arrangement fún wọn tí wọ́n fi ríra wọn tó kò sí ọ̀kan tí ó burú mẹ́tọ́ àpò ìwọ̀n láǹfààní eléyìí yẹn lè wá ọ̀nà kan tí ó jẹ́ ọ̀nà àpọ́nlé tó láti ṣe orí ẹni wí agbúrò àsìkò tó wáyé tó bá ní fún nọ́mbà wíyàn gbà ní kó fẹ́ rí mo lọ́rọ̀ fẹ́ bá yín sọ tó kò ọ̀kan tó àbíyàn ọ̀rọ̀ ẹnìkan sí tó láti ṣe orí yẹn tí ó jẹ́ ọ̀nà àpọ́nlé tó àwọn ọ̀nà tí yẹn lè rìn ní tó bí sẹ̀pẹ́ tó ẹnu ẹni tó lọ lákòókò lè ṣe tó ìkọ́dọ̀ bàbá lọ tó tó ń bá tó bá ìkọ́dọ̀ bá ti bọ́ amú bàbá ní oṣù ọ̀pọ̀lọ̀ ti bá amú ní àárín ara wọn nù tó tó kù ní kí bàbá wa sọ jáde títí mo ti èmi náà fi ọmọ mi yìí fún ọ tó á o ti mọ̀ báwọn tó tó kù ní pé o kù sọ̀dá kí lẹ́yìn náà o kù wàlímà kí ọlọ́run ṣe ní ìrọ̀rùn tó ti ń jẹ́ fún yàn fẹ́ẹ́ ìyàwó nínú ẹ̀sìn náà nù ọ́ yẹ kí wọ́n lọ́kọ nínú ẹ̀sìn náà tí wọ́n máa ń ṣe ń ṣe kó jẹ pé àwọn àṣà mi tó máa yàtọ̀ níbòmíì tó ní ìwọ́kọ́lọ́wọ́ bá mi o wọn bàbá rẹ lọlọlẹ wọn bàbá rẹ lọlọlẹ pè wá wọn wà wá sọ́dọ̀ mọgàjídé tiwa náà tuntun tó fi ta kó irú yìí ń jẹbi wàkìlù bẹ níyàbà nù wọn so kò sí tó so irú eléyìí tí amagaji táwọn ará létí wọn náà bá wá tó ń wé wá pa wá tọrọ táwọn ará létí ọkọ náà sì dáhùn àwọn ará lé àwọn ará lé ìyàwó náà dáhùn pé tọ afọmọ fún yín tó o ti ń jẹ act o ti ṣù àmọ́ bẹ́ẹ̀ kí ni ojú kó yé àwọn èèyàn kí ni ojú kó yé òbí ọmọ yẹn tó ìbá gbogbo pé mo ṣe fún ọ yìí náà n tí ìsòyí gé o ó ṣe sùúrù kó mi so ìyí rẹ náà ni o àwọn tó ìbá sọ pé mo yọ̀ǹda fún ọ ó ti di ìyàwó rẹ gbogbo tó bá ṣẹlẹ̀ ó ti tán àkójọ ìyàwó rẹ nù wòlímọ̀ tí ń sọ kìí ṣe wòlímọ̀ kùránì o kìí ṣe wùláyíkà aláwùdá ní ọ̀sẹ̀ bídíà ní yí wọn o bídíà ní o wòlímọ̀ tí ń sọ òun ni pé àpèjẹ àpèjẹ kó kálukọ́ máa wá ọmọ ajẹun kó sì máa lọ kó kálukọ́ máa jẹun kó sì máa lọ kódà kò sí wàásí ń bẹ́ẹ̀ àfi tó wá jẹ́ kí wàásí kan já wá wàásí kan já wá bí wọ́n ti ẹ̀yin jẹun láàrin ara yín ẹnìkan kan ní à ẹ ìsáàdì dàpọ̀ ẹ mọ́sálà báyìí mọ́sálà báyìí tó ló wá di wáàsí tó wọ́n lọ àìlọ náà. asalaamualeykum salaam. waaleykum salaam. ẹ dàpọ̀ ẹ bá mi sàlàyé nípa omi tí wọ́n kọ padà nínú ní mẹ́ka ọ̀la alibadu àlẹ́yìnà. ọ̀la alibadu àlẹ́yìnà ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí orinlẹ̀ kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀rù nínú tàn tọ́lá alùbádùn àdínlẹ̀ kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ tólẹ̀ náà wò sí lùlù pàdé ànábì tọ́ kájà wá ní wọ́n lùlù pàdé ànábì kan yọ̀ wọ́n lùlù pàdé ànábì sànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà yẹn náà lọ́kọ̀dà tó wá sọ pé ìwọ̀ ọ̀dà orin kíkọ yóò nílò inú ọ̀rọ̀ àwọn kátẹ̀ ló bá tiẹ̀ ṣe tẹ̀ ẹ̀kọ́ bàkan náà mo ti rí kán mutí ìgbà yàrá níbi ní a ọtí tó dúró ṣùgbọ́n gẹ́gẹ́ náà ni káfíà ni wọ́n wá lù náà ni wọ́n kọrí ànábì ti padà wàá kọ pé ẹ má lù mọ́ ìwọ́n lọ ọ̀hún àìdá náà. Assalamu alaikum. Wa alaikum assalam. Please, come is, what is, what is the Islamic thing and a male, on a Muslim male doctor and starting operation on a Muslim female patient? Tó bá ṣe pé kò bá sí obìnrin tó lè ṣe é tó lè sọpúrẹ́ṣàn fún obìnrin tó kò sí tó burú nípa kí ọkùnrin ó sọpúrẹ́ṣàn fún obìnrin àmọ́ kẹ́ni ọkọ̀ bẹ̀rù ọlọ́run pé pé ohun tí ó fẹ́ ṣe nìkan náà ni kó tó kó ṣe kódà tí wọn fẹ́ tọ́jú lápòjú ọkọ̀ ẹ̀kọ́ wọ́n lè fẹ́ sọpúrẹ́ṣàn fún ọmọ ká lè fẹ́ sọpúrẹ́ṣàn fún tó pé ọkùnrin sì ní obìnrin lọ́fẹ́ sọpúrẹ́ṣàn fún máa wò má dédé apá rẹ̀ ẹnu ọmọ kan ẹnìkan náà ni kò wò ad-daruratu tuqaddaru bi qadariha dọ̀rúrọ̀ rẹ ntí o bá ń jẹ́ nẹ́tẹ́sìtì ẹnu bí tó bá rọra mọ náà lè yàn rọra lè yàn rọra ṣe máa gbàtọ́ ikọ́ wọn lọ bẹ́ẹ̀ sọ pẹ́sẹ̀ kí lọ́n wá dé lè ọrùn ní ara yàn ọmọ gbọ́dọ̀ báyìí kí lọ́kàn wọn pẹ̀lú òwe lẹ́yìn ọwọ́ náà ní o tú oníyì tó yẹn ti ń yẹn ti ń transport ló ti kọjá bí tí ọlọ́run ní kojú lójú dúró ẹni yẹn yóò ti di pé yọ máa ṣẹlọ́run àmọ́ tó apẹ́ níbi tí ń ṣe yẹn nìkan ni kò ní ṣe lọ́rùn nítorí lọ́rùn ní ọfà bẹ́ẹ̀ náà ni kóbìnrin náà tìrìtì ọkùnrin tó apẹ́ kọ̀ bá sọkùnrin tó lè tìrìtì rẹ̀ kò sí tó burú mbẹ́ àmọ́ kọkùnrin ọ kọ́ a máa ní kóbìnrin náà wá tìrìtì rẹ̀ á torí kí ni ara ń táwọn yẹn máa ń jà sínú ní tó bá jó ní súnà pẹ̀lú àwọn nọ́ọ̀sì ní hospital kí ló dé ìgbà tọkùnrin wáyé wa dẹ obìnrin sí ni torí kí ni tó àdánwò wa báyìí tó bá jẹ́ oṣù náà tó bá lọ sí hospital bóun náà tẹ̀ mọ́ fọwọ́ kàn mí ọ̀tà kí ló dé wọn àná ẹ̀ tí obìnrin kọ́ ló bí ọ nìyẹn tí wọ́n lọ́wọ́ bí mi ni tí ò níyàwó nìyẹn tí wọ́n níyàwó mi ni àbí kí ló ń bá mi sọ yìí sọ irú eléyìí ntí ntí ọ̀dà ni sọ wọ́n lọ bẹ́ẹ̀ ni nínú mọ́tò náà tẹ̀ bá jókòó wọn ẹ̀ ilé ẹ̀ tẹ̀ bá ní ẹ̀ tẹ̀ bá ní ẹ̀ lákẹ́rẹ́ kẹ̀ tẹ̀ kẹ̀ tí wọ́n ti mọ̀ ní kí wọ́n jókòó táwọn tẹ̀ níyàwó nìyẹn tí wọ́n níyàwó mi tí wọ́n níyàwó mi ni àbọ̀bìnrin kọ́ ló bí ẹni tí wọ́n lọ wá bí mi ni ọkọ ló bí mi so ìyẹn gbọ́dọ̀ jẹ́ni tí ó ní ìmọ̀ ṣá fún ẹ̀ṣẹ̀ kí wọ́n mọ jìnnà sí kí wọ́n mọ jìnnà sí ẹwọ́n àwọn bọ́dọ̀ èkó káì àwọn bọ́dọ̀ àwọn ẹlòmíì ti bá ń lọ báyìí tó bá gbé tìrà lọ́wọ́ ẹ rò pé ń ṣe kankan ń ṣe kankan ni o tó bá ti dénú bọ́ọ̀sì àbí kíníkan tó ni ó yà kí síra kan bẹ̀gbẹ́ yà yìí lókì kan bẹ̀gbẹ́ yà yìí ẹ̀ ẹ̀ ní fi kàn mí ẹ̀ ní fara kàn mí. ṣé òun kan ṣé òun tó dá ni wọn bá kó kó ṣàánú fún wa kó ṣe ní rọrùn náà. sọláwọ́ ní wọn lọ bá ilé ìwé sọlá. ẹ dákun sí àlè sí àlọ́ àdúgbò ìmọ̀ àti àbálẹ̀ ìṣe báwo ni àdúrà ṣe a kì í ṣe àdúrà ní jàmáà àfi tánú ìbáni ní jàmáà àdúrà tánàbí ni ká ṣe níjàmá òun náà ni bíi istisqa tójú ọba rọ nífìlà tá a máa ń yàn jàmá láàṣì ṣùgbọ́n ìgbà tó bá ṣe tán ẹ wà níjàmá nínú fìfẹ́ ọlọ́run ọba kì í ṣe kí wọ́n máa pariwo tàbí níjọ eid sójọ́ yìí ọjọ́ àlùbáríkà ni ọjọ́ àdúrà ni ibi kẹ́ máa pariwo wí àmọ́ lẹ́yìn àwọn eléyìí ohun pítọ̀ kíní kan ṣẹlẹ̀ ọ̀yẹ́ jẹ́ kúra wájọ́ àwọn akpé kúra nílé wa lọ́wọ́ àwọn afáya àwọn àkà ẹ̀kọ́ kálukọ́ ka ní gbogbo jí àti méjì forty two forty two ní kó repeat ẹ̀ wọ́n ní kùránì forty two lásán kalẹ̀ lónìí à alọ́bẹ̀ ọ́ alọ́bẹ̀ ọ́ bídí àlélẹ́ yìí wọn ọba mú wọn níjọ́ tí Umar tó gbọ́ radiyallahu anhu kò rírú ẹ̀rí láyé níjọ́ tó gbọ́ táwọn kan láwọn fúnra àwọn jọ àwọn sàdúà àwọn sàdúà fún lù mọ́rù ní ẹni tó jẹ́ ọ̀gá wọn ni lọ́ba ń pè wá wọ́n sì pé dé tọ́jú ẹgbàá kalẹ̀ wọ́n mú dé báyìí Umaru náà náà so òun ni pé wọn ọmọdé ń jẹ́ à ń ṣàdúrà ní jama kọ́lọ́mù bá kó kó ṣàánú fún wa náà subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta.